Thank you because you are worthy to be praised. Olúwa gba ọpẹ́ wa. Accept our thanks Lord. Ǹjẹ́ mo gbàdúrà lálẹ́ yìí? I pray tonight. Níbi tí ẹ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́. Where you are listening to us right now. Kẹrí ìyanu Ọlọ́run. See God's miracle. Ǹjẹ́ èyí ni wákàtí ọ̀nà àbáyọ? This is the solution how. Ọlọ́run kó lánàá àbáyọ fún yín. God will pave a solution for you. Nínú ọ̀rọ̀ ẹ̀ kó lánàá àbáyọ fún yín. There should be solution in his way tonight. Lórúkọ Jésù ẹ ó sì yí Ọlọ́run. In Jesus name you praise God. Jésù Olúwa wa. Jesus name our Lord. Gbé ọwọ́ Place your hand on your head. Mo wí lórúkọ Jésù Kr Kristi. I say in the name of Jesus Christ. Orí tó gbọ́wọ́lé yìí. The leg you place your hand on. A ó sí ìrántí kan. The book of members will be open for you. Ogun jíjà rẹ tán. And the head has come to your party. Ilẹ̀ rẹ sinmi lọ́wọ́ ogun. Your land is rest from battle. Mo wí lórúkọ Olúwa. I say in the name of the Lord. Wọn ò tún fọ rere dùn ọ mọ́. They will not use deny, good, they will not deny you with good things again. Láti sin lọ. From now henceforth. Lórúkọ bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́. In the name of the Father, Son and Holy Spirit. Lọ níbi tí ilẹ̀kùn ti ṣí fún ìran rẹ rí. Where doors never open for your generation. Wọ́n sọ nípa orí tá I'm talking about the head that we play. well. Ilẹ̀kùn àánú ṣí fún ọ bẹ́ẹ̀. The jaw of mercy open for you. Láti sin lọ. From now henceforth. Orí yẹn ò gbàbọ̀dé mọ́. That head will not harbour evil. Jésù Olúwa wa. Jesus name our Lord. Mo kí gbogbo olùgbọ́ ọ̀rọ̀ mi lálẹ́ yìí. I greet all our listeners in the house tonight. Lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí yóò dára fún ọ. In Jesus name name it shall be well with you. Èmi wí lórúkọ Olúwa. I say the name of the Lord. Bó o ti ń gbọ́ wa yìí. As you are listening to us. Lórúkọ Jésù. In the name of Jesus. Ohun tó ń fẹ́ ní ọjọ́ pípẹ́. That thing that you desire for long time. Tí ọwọ́ rẹ ò tẹ̀. That your hand is unable to reach. Olúwa ó yọ̀ǹda rẹ̀ fún ọ. The Lord will release it unto you. Kí la fi rán mi sí ọ? What am I sent to you? Mo fẹ́ kó farabalẹ̀ gbọ́ mi lálẹ́ yìí. I want you to be special tonight. Afọ ńlá kan rán mi sí ọ. I sent to you a great thing. Ìwọ yẹn gẹ̀ẹ́sì And you are the one that I sent to. And I will want you to be serious. Torí ó jẹ́ òru tó ní agbára. because it is a powerful night. àkórí tàbí sí ọ náà ní òru kan. and the title that I'm sent to you is the night. òru kan. the night. òru kan. one night. òru kan. one night. òru ọjọ́ kan. one night. òru ọjọ́ kan. one night. gbọ́ mi ní òru òní. listen to me tonight. bó o ti ń gbọ́ mi. so listen to me. ìṣẹ̀lẹ̀ yanu aṣẹlẹ̀ nínú ayé rẹ. great incidents will happen in your life. mo sọ̀rọ̀ nípa òru ọjọ́ kan. I'm talking about one night. bí ayé ènìyàn ò bá dára. if one life is going to be good. Yóò dára ní òru kan. It will be good in a night. Bí ayé ènìyàn bá dẹ̀ bàjẹ́. And if one's life is going to be destroyed. Ó ṣeé ṣe kó bàjẹ́ lóru ọjọ́ kan. It's possible to be destroyed in a night. Mo fẹ́ kó mọ̀ pé òru àná. I want you to know that tonight. Èyí tẹ̀mí wí ni pé ayé rẹ̀ á dára. This is what I said that your life is going to be good. Òru jẹ́ òru tó ṣe pàtàkì. Tonight is a special night. Òru jẹ́ òru tó ṣe pàtàkì. Tonight is a special night. Bẹ́ẹ̀ dẹ̀ a ń rán mi sí ọ. And I'm sent to you. Pẹ̀lú ọ̀nlá yìí. With this great thing. Mo pa á láṣẹ. I Gbọ́ nínú ogun tí ayé tí ó ti tán òru mú ọ wọ̀. Listen to me in the battle that the world has made you to go through a night. Lórúkọ Jésù Kristi wàá jáde kúrò ní ogun náà lálẹ́ yìí. In the name of Jesus Christ you come out from that battle tonight. Oríṣiríṣi ọlọ́mọ ṣẹlẹ̀ lóru. Many things happen in a night bẹ́ẹ̀ dẹ̀ ni oríṣiríṣi àwọn ìtàn ayé àwọn ènìyàn láti gbọ́ bó ti bàjẹ́ lóru àti bó ti dá lóru. and many stories of man's life that we've heard about their story how it is good in the night and how it is bad in the night. a ti gbọ́ bí Ọlọ́run ti fún àwọn kan ní ìṣẹ́gun lóru We have heard about how God gives some victory in one a, night. A ti gbọ́ bí Ọlọ́run ṣe bí àwọn kan wò ní òru kọjọ. And we have heard how God visited some in one night. A ti gbọ́ bí Ọlọ́run ti tú àwọn kan sílẹ̀ lóru. We've heard about how God release some people in one night. a sì ti gbọ́ bí olúwa ti bùkún àwọn kan ní òru. and we've heard about how God blessed some in one night. nígbà tí ọlọ́run dá ayé àti ọ̀run. when God created heaven and earth. ó sọ nípa ọ̀sán àti òru. he talked about day and night. ó wá ní ó fún ọ̀sán ní ìmọ́lẹ̀ ńlá. he said he give day a great light. bẹ́ẹ̀ dẹ̀ ni ó fún òru ní ìmọ́lẹ̀ tó kéré díẹ̀. and he gave night a little light. ìyẹn ni ó fi jẹ́ pé àwọn amòkùnṣèkà iṣẹ́ wọn òru náà máa ń ṣe. which means that these evil people they normally observe their work in the night. nítorí pé òru ní agbára. because night is so powerful. mo kà nínú bíbélì mi mo rí àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ lóru. I read in my Bible and see some great incidents that happen in night. gbọ́ mi lóru yìí. listen to me tonight. gbogbo iṣẹ́ tó fi òru parí sí ayé ẹ. every word that they finish in night on your life. lórúkọ Jésù Násárẹ́tì. in the name of Jesus Christ of Nazareth. iṣẹ́ yẹn alana lóru yìí. that work will catch fire. ní ọjọ́ kan. one day. ọba kan pè ní Senakérubù. there was a king named Senakérubù. nínú ìwé àwọn ọba kejì kejì orí kọkàndínlógún. in the book of second king chapter eighteen. orí kọkàndínlógún. second king chapter nineteen. ọba kẹ́ńtà wà mẹ́ta ń pè ní senakeru. there was a king named senakeru. ó ní agbára. he have power. bẹ́ẹ̀ ló ti gba àwọn orílẹ̀-èdè. and he have delivered some countries. ó ní ọjọ́ yìí ló wá sí ṣe lòdì sí àwọn ọmọ Ísírẹ́lì. This day he came and go against the Israelites. Ó ṣígun sí àwọn ọmọ Ísírẹ́lì. He brought war for the Israelites. Ó rí Ọlọ́run ọmọ Ísírẹ́lì fín. He He disgraced the God of Israelites. Ah, he, he them and divided them. Ó rí wọn fín. He insult them and defied the God of Israelites. Bẹ́ẹ̀ dẹ̀ ni Ọlọ́run wo Senakeribu níbi tó dúró sí. And God look at Senakeribu when he sat. Nígbà tí ọba Ẹ̀ẹ́dẹ́síkáyà eh, eh, ti fi ẹjọ́ rẹ̀ sùn. When the king Ezekias reported him. Bẹ́ẹ̀ dẹ̀ ni Olúwa mi nínú agbára rẹ̀. And my God in his power. Ó bẹ ibùdó Senakérúbù wò lóru. He visited the settlement of Senakérúbù. Ó rán àwọn jago ó rán áńgẹ́lì rẹ̀ síbẹ̀. And he sent his angel there. Bẹ́ẹ̀ dẹ̀ ló pa gbogbo àwọn àwọn jagunjagun Senakérúbù. And he destroyed and killed all the warriors of Senakérúbù. Bó o bá rí àmì ṣe lálẹ́ yìí. You can say amen tonight. Ní ibùdó àwọn ọ̀tá rẹ̀ tó dún màwúrú màwúrú mọ́. In the camp of your enemy where they are threatening you. Níbi tó kóra wọn sí lóru láti ṣe lòdì sí ọ. where they have gathered themselves together in the night to go against you. Ọlọ́run á dáná sun wọn bẹ̀ lórúkọ Jésù. God will set fire on them in Jesus' ah, name. Ah, mo rí kà nínú Bíbélì mi. I read it in my Bible. Bí wọ́n ti gbé ogun lòdì sí Jésù Kristi Olúwa mi ní òru gẹ̀gẹ̀. As they wage war against Jesus Christ in the night. Nínú ìwé Luke orí In the book of Luke chapter eighteen. Orí Chapter twenty-two. Ẹsẹ̀ kẹtàdínní àádọ́ta rẹ̀. Verse forty-seven. Bíbélì wípé ní òru gànjọ́ ni wọ́n wá mú Jésù. Bible say in the midnight that they came for Jesus. Wọn ò wá mú ní ọ̀sán. They did not come for him in the day. Jésù tilẹ̀ sọ fún wọn lọ́jọ́ náà. Jesus even told them that day. Ó ní ìgbàgbọ́ wà nínú tẹ́ḿpìlì ó ní ìgbàgbọ́ mo wà nínú tẹ́ḿpìlì pẹ̀lú yóò lẹ́yìn ò náwó yín mú mi. He said when I was in temple you did not come for me. Ó sì gbé àkókò yín ní eléyìí. But this is your time. <laughs> <laughs> wọ́n wá lórúkàjọ́ láti wá mú Jésù. They came in the midnight to catch Jesus. To arrest Jesus. To arrest Jesus. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n mú Jésù Olúwa lọ lóru And they arrested him that night. Gbogbo àwọn tí wọ́n ránṣẹ́ ọ láti mú ọ lórúkàjọ́. Those that they have been sent to you to arrest you lójú, in the ayé rẹ ni. In your sleeping physically. Olúwa ó gbàgbára lọ́wọ́ wọn lóru. The Lord will collect power from them tonight. Mo rántí dáadáa. I remember vividly. Nínú ìwé àwọn ọba àkejì orí kẹfà. In the book of Second King chapter six. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n rán jagunjagun lọ bá Èlíṣà They send warriors to meet Elisha. Ní òru pẹ̀lú láti ọwọ́ ọba Syria wá. In the night from the hand of the king of Syria. Bẹ́ẹ̀ náà ṣe fún Elijah náà wọ́n rán àwọn ọmọ ogun sí Elijah lóru. Also they did to Elijah they send the warriors to him in the night. Bẹ́ẹ̀ gbogbo ogun tí wọ́n rán sí ọ Every battle that sent to you in the night. Alágbára tí wọ́n rán sí ọ láti mú ọ The mighty one that they sent to you to arrest you in the night. Ní òru yìí Olú ó iṣẹ́ wọn jẹ́ lórí ayé Tonight the Lord will destroy their work over you tonight. Mo sọ̀rọ̀ nípa òru. I'm talking about night. Òru ọjọ́ kan. One night. Òru ọjọ́ kan. One night. Bíbélì méje yé mi. My Bible made me to understand. Nínú ìwé Matthew orí kẹtàlá. In the book of Matthew chapter thirteen. Ẹsẹ̀ karùndínláàádọ́ta. Verse forty-five. Ẹsẹ̀ karùndínláàádọ́ta ní ọgbọ̀n twenty five. verse twenty five. Matthew orí kẹtàlá ẹsẹ̀ karùn-ún ní ọgbọ̀n. Matthew thirteen twenty five. kí ni Bíbélì wí. ṣùgbọ́n nígbà tí ènìyàn ń sùn. nígbà tí ènìyàn ń sùn. ọ̀tá rẹ̀ tọ̀ wá. ó fún èpò sínú àlìkámà. ó fún èpò sínú àlìkámà. ó sì bá tirẹ̀ lọ. nígbà tí ènìyàn sùn lóru. when man slept in the night. ọ̀tá rẹ̀ wá. his enemy came. ó fún èpò sínú àlìkámà. he saw tares among the waves. ó sì bá tirẹ̀ lọ. and went on his way. ọlọ́run mi o. my God. mo pè ọ́ lóru yìí. call you tonight. nítorí àwọn ikọ̀ àti ìríjú tó ń gbọ́ mi lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. voice of the servant and oracle listen to me. lórí wákàtí ọ̀nà àbáyọ yìí. on solution her. èyí tí mo wí nípa tiwọn rèé. this is what I say concerning them. gbogbo njẹ́ ọ̀tá ti wá fúrúgbìn sínú ayé wọn lóhùn gànjọ́. everything that the enemy have come to sow into their life in the midnight. tonight. olúwa fàtú nínú ayé wọn. the Lord put it in their life. nígbà tí ènìyàn sùn. when man slept. ọ̀tá ṣiṣẹ́ rẹ̀. his enemy work. oríṣiríṣi iṣẹ́ ni ọ̀tá máa ń ṣe lóhùn gànjọ́. enemy do many things in the night. wọn fúrúgbìn kà. they will sow wicked. wọn abayé àwọn ọmọ ológun jẹ. and they destroy the life of glorious oh, children. ó wọn ará rán wọn lọ sínú ìdè. They will send them to bondage. Wọ́n á rán wọn lọ sínú ogun. They will send them to battle. Wọ́n á rán wọn lọ sínú wàhálà. They will send them to trouble. Wọ́n á rán wọn lọ sí sí sí sí inú àìsàn. they will send them to sickness. nígbà tí wọ́n wà ní òru gànjọ́. when they are in the midnight. nígbà tí wọ́n wà ní òru gànjọ́. when in the, they are in the midnight. mo sọ̀rọ̀ nípa òru kan. I'm talking about one night. mo sọ̀rọ̀ nípa àwọn ohun tó lágbára tó ṣẹlẹ̀ ní òru kan. I'm talking about powerful things that happen in midnight. ǹjẹ́ o pé nínú ìwé onídàájọ́. do you know in the book of Judges. orí kẹrìndínlógún. chapter sixteen. ẹsẹ̀ kẹta sí ìkẹ ẹsẹ̀ kẹjì sí ìkẹta rẹ̀. verse two to three. bíbélì wípé nígbà tí Samson wà ní Gaza. Bible say when Samson was in Gaza wọ́n lọ ti ilẹ̀kùn wọ́n lọ ti ilẹ̀kùn ibodè. they shut the door of the grave. àwọn àwọn ibodè. the the the gate of the town. wọ́n lọ fẹ́ mú fẹ́ mú samson. they want to arrest samson. láti pa to kill him. láwọn ọ̀tá rẹ̀. his enemy. lọ́ọ̀rù náà. in the midnight. samson gbé ó gbé ibodè náà. and samson carry the gate. ó lọ jù sí orí òkè kan. he throw it on one mountain. èmi ò mọ ibodè tí ọ̀tá èmi ò mọ mi ò mọ ilẹ̀kùn tí ọ̀tá tì mọ́ ní òru gànjọ́. I don't know the door that the enemy shut in the midnight. Èmi ò mọ ibodè tí wọ́n tì mọ́ lóru gànjọ́. I don't know the gate that they shut against you in the midnight. Ṣùgbọ́n ní òru yìí. But tonight. Èmi rán búdòsà òdi ọ̀run. I send the bulldozer of heaven. Lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. In the name of the Lord God of hosts. Láti wú gbogbo ibodè òkùnkùn náà nú ayé rẹ. Who all those evil bulldozers in your life. Wọ́n ní láti wú gbogbo ibodè náà láti To destroy all those evil gates in your life life. Lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. In the name of the Lord God of hosts. Tọ́ sọ mọ̀ pé ní òru kan. Listen to me one night. Ó ní Daniel lò nínú ló ń lò nínú ìwò kìnìún. That Daniel spent in the den of lions. Ọba ò tiẹ̀ lẹ́sùn ní gbogbo òru náà. The king cannot even sleep in that night. Nígbà tí wọ́n sọ Daniel sínú ìwò kìnìún lálẹ́. When David was put into the den of lions in the night. Bẹ́ẹ̀ ni Olúwa dí kìnìún lẹ́nu. And God silenced the mouth of lions. Bẹ́ẹ̀ kìnìún ayé ò lè bù jẹ. And the lion of the world cannot. Kìnìún ayé ò lè sán. They cannot tear him. Wọn ò lè pa. They cannot kill him. Wọn ò l lè fà á ya. They cannot devour him. Ó dí kìnìún lẹ́nu lóru. He shot and silenced the mouth of the lion. Nígbà tí ilẹ̀ mọ́. And when it was day. Ọba sáré lọ sí ẹnu òkè nìyẹn. The King ran to the den of lions. Bẹ́ẹ̀ ló kí pé Daniel. And he shouted the name of Daniel. Daniel ni olúwa mi gbà mí lẹ́nu. Daniel said my God save me from the lion. Èmi ò mọ kìnní tí máa ń bú máa mú ra òun mọ́ ọlọ́run gàdán. I don't know the lion that threatened you in the midnight. Lóru igẹ gbogbo kìnní ayé. Tonight every lion evil lion. Tọ́lọ́wọ́ fà ọ jẹ. That said they will devour you. Tọ́lọ́wọ́ pa ọ jẹ. That they said they will kill you. Tọ́lọ́wọ́ fà ọ ya. That they said they will devour you. Olúwa dí wọn lẹ́nu lórúkọ Jésù. They don't shut their mouth in Jesus' name. Nínú òkè ní táyé jù ọ sí. In the den of land that the Lord has put you. Olúwa gbà ọ́ lọ́wọ́ wọn lórí. The Lord deliver you with power tonight. Mo sọ nípa òru kan. I'm talking about one night. Mo fẹ́ kọ́ ọ mọ̀ pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ lóru. I want you to know that many things happen in the night. Ǹjẹ́ o mọ̀ pé ní òru kan? Do you know that one night? O ní a Pétérù sílẹ̀ ẹnu túbú. Peter was delivered in the prison. Èmi ò mọ inú túbú tó wà. I don't know the prison that you have. Ní òru gan. Tonight. Olúwa yóò tú ọ sílẹ̀. God will deliver you. Bíbélì wí pé. Bible says. Nínú ìwé uh, iṣẹ́ àwọn In the act of apostoli. Chapter twelve himself. Ó ní áńgẹ́lì wá. said angel came. Ó dẹ̀ tú Pétérù sílẹ̀. And loose Peter. Nínú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rẹ̀. In the in the chain. Ó dẹ̀ tú sí ẹnu bodè ẹ̀wọ̀n náà sílẹ̀. And he opened the gate. Ẹ̀wọ̀n náà ó ṣí kalẹ̀. And he opened that prison ó dẹ̀ sì and he opened the prison. ó dẹ̀ mú jáde. and he made it come out. èmi I say it lóru yìí. tonight. gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé lára rẹ. every evil chains on your life. lórúkọ Jésù Nazareth. in the name of Jesus Christ of Nazareth. olúwa bọ̀dà lára rẹ lóru the Lord will lose it in your life tonight. gbogbo ilẹ̀kùn tọ́ta tì mọ́ lóru jọjọ. every door that they shut against you tonight. the níbi tí wọ́n ti ọmọ gan. where they have kept you. olúwa fàbí ara fà ọ́ jáde fún mi. the Lord will make it come out with power. a ṣí ilẹ̀kùn bẹ̀ náà lóru yìí. the door has been opened tonight. á dẹ̀ mọ́ jáde kú ọ̀bẹ. and he will make it come out. mo sọ̀rọ̀ nípa òru kan talking about one night. ǹjẹ́ àwọn pẹ̀lú òru kan. do you know that one night. ni Paul àti Sala ń gbàdúrà. Paul and Sala is just praying. wọ́n lè kọrin yìí. and they were singing praises. to God. bíbélì wípé. Bible says. gbogbo ìpìlẹ̀ ilé túbú mì tìtìtì. that the foundation of the prison was shaking. ó mì tìtìtì. was shaking. bẹ́ẹ̀ nígbà tó mì. and when it shook. bẹ́ẹ̀ ni gbogbo géètì ilé túbú ṣí kalẹ̀. and the gate of prison was opened. ilẹ̀kùn ilé túbú ṣí. the doors of the prison were opened. gbogbo ibi tí wọ́n tì ọmọ. everywhere that they locked you. lórí Olúwa ó mì ìpìlẹ̀ náà. tonight the Lord will shake the foundation ayé rẹ ti ń jà ológun. the foundation of your life that is waiting for you. the Lord will shake the place down. yóò dẹ̀ tú ọ sílẹ̀. and he will lose you. mo ń nípa òru kan. I'm talking about one night. oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ lóru. many things happen in midnight. ní òru in the midnight. many things happen. mo tún rí kà nínú bíbélì mi. I read it in my bible. nínú ìwé Ẹ́sítérì orí kẹfà. in the book of Esther chapter five. bíbélì wí pé. bible said. Ahasuerusi ò lè sùn. Ahasuerusi was unable to sleep. nítorí Mordecai. because of Mordecai. ó pàṣẹ pé ká gbéwò ìrántí wá. he command them to bring the book of remembrance. àṣìwò ìrántí kan Mordecai. book of remembrance was open concerning Mordecai. ní òru kan. in one night. èmi sọ lórúkọ Olúwa. I say the name of the Lord. ní òru ọjọ́ kan yìí that that one night. àṣìwò ìrántí kan kàn the book of remembrance was opened to me. ní orúkọ Jésù. in the name of Jesus Christ. mo la síwò ìrántí kàn I said the book of remembrance was opened. níbi tí ayé gbàgbé rẹ sí. where the word of forsaken. ní òru yìí. tonight. Olúwa síwò ìrántí kàn the Lord opened the book of remembrance. mo sọ nípa òru kan. I'm talking about one night. òru kan. one night. ìṣẹ̀lẹ̀ kan lè ṣẹlẹ̀ lóru kan. incident can happen in one night. tí ó yí ìtàn rẹ padà. that will change your story. ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ lóru kan. incident can happen in one night. tó yí ayé rẹ padà. that can change your life. bí ọ̀tá ti mú ọwọ́ ní as the enemy has made you to go into battle. one night ni Ọlọ́run ní agbára. God have power so. Láti gbà lọ́wọ́ ogun náà. To deliver you from that battle. Ní òru kan. In one night. Òru kan ṣoṣo. Just one night. Ó ó ó ó lè sọ bí àyànmọ́ rẹ ó ti rí. It can determine how your destiny is going to look like. Ó lè sọ bí ayé rẹ ó ti rí. It can tell about how your life. Òru kan ṣoṣo. Just one night. Ọ̀tá lè fi parí iṣẹ́. Enemy can finish their work. Òru kan ṣoṣo. One night. Ọlọ́run lè fi yí iṣẹ́ ọ̀tá dànù. God can pull down the work of enemy. Mo sọ̀rọ̀ nípa òru kan. I'm talking about one night. Ǹjẹ́ o mọ̀? Do you know? Pé ní òru kan. At one night. Ní òru kan. One night láyé ìtàwọn kan padà. that some people's story were changed. bẹ́ẹ̀ ní òru kan. and one night. náà la mú ogun wọnú ayé àwọn èèyàn. and battle was brought into some. ní òru eléyìí. tonight. èmi sọ ni. I say. ìwọ ń jáde nínú ogun. you will come out from battle. mo ní ìwọ ń jáde nínú ogun. you will come out from that battle. ní orúkọ lọ́rùn àwọn ọmọ ogun. in the name of the Lord God of hosts. mo fẹ́ ká wo bíbélì mi. I want us to uh, examine Bible. bíbélì jẹ́ oyé mi. Bible make me to understand. ó ní pé bí ẹkú pẹ́ di alẹ́ kan. then if weeping tarries for the night. let's read the Bible. nínú ìwé orin Dávidi. in the book of orí ọgbọ̀n. chapter thirty. ẹsẹ̀ karùn-ún rẹ̀. verse five. kí ni bíbélì wí. nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́ ní ojú rere ni ìyégbé wà uh-huh. bí ẹkún pẹ́ di alẹ́ kan uh-huh. ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. ó ní bí ẹkún pẹ́ di alẹ́ kan. if weeping tarries for night. ó ní ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. joy comment in the morning. ó ní ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. joy comment in the morning. ó ti fi òru rẹ sunkún. you have been using your night to win. olúwa ní kí n sọ fún ọ. the Lord said I should tell you. pé òru òní. that tonight. a ó rí ọ lẹ́kún. that you, your tears will be wiped off. lórí tó ń sunkún lé lórí. over what you are crying over. ó ti ń fi òru sunkún. you have been using the night to cry over sickness. lórí àìbímọ. over lóru tonight. láórí ọ̀lẹ́kún. your wife your test is the from that sickness. kúrò nínú ogun náà. from that battle. kúrò nínú àìbímọ náà. from that battle. kúrò nínú ìyàgàn náà. from that barrenness. lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. in the name of the lord god of hosts. bẹ́ẹ̀ dẹ̀ ni a rí. so shall it be. mo ka bíbélì mi dáadáa. I read my bible very well. mo kà bí olúwa ti bẹ Egypt wò ní òru gànjọ. I read it as how God visited Egypt in one night. nínú ìwé Ẹ́sọ́dù. in the book of Exodus. bíbélì wí bible says. ní òru kan. and one night. nígbà fẹ́ ọmọ Israẹli ò lọ. when Pharaoh refused the Israelites to go. Olúwa bẹ Israẹli wò ní òru ó bẹ ó bẹ ilẹ̀ Egypt wò ní òru kan. God visited the land of Egypt one night. ó pa gbogbo àwọn àkọ́bí wọn. and he destroyed all their firstborn. bẹ́ẹ̀ ni gbogbo ó pa gbogbo wọn. he killed them. bẹ́ẹ̀ ni gbogbo ẹkún sọ ní ilẹ̀ Egypt. and there was bitter weeping in Egypt. Bíbélì wí pé kò sí ilé tí wọn ò ti sọkún nílẹ̀ Egypt. there is no house that they did not weep in Egypt. gbogbo àkọ́bí ẹni àti ti ẹran àti gbogbo. all the firstborn of man and woman animals. bẹ́ẹ̀ dẹ̀ ni olúwa pa wọ́n run. the Lord killed them all. nítorí pé a fẹ́ tú Israẹli sílẹ̀. because Israelites want Oru to be free from that night. ní Israẹli gba ìtúsílẹ̀. God got their deliverance from the land of Egypt. Pharaoh lé wọn jáde. Pharaoh chased them. he pursued them. mo wí lóru yìí. I said tonight. pẹ̀lú májèmú àti agbára yìí. with the covenant and power of God. gbogbo ibi tó mú ayé rẹ lẹ́rú. everywhere that they have enslaved you. lórúkọ lọ́rùn àwọn ọmọ ogun. in the name of the Lord God of hosts. ní òru yìí. tonight. olúwa yóò labẹ̀ kọjá. the Lord will pass through the place. yóò dẹ̀ ṣiṣẹ́ ìtúsílẹ̀ rẹ. and we will deliverance. mo ní yóò bẹ ibùdó àwọn ọ̀tá rẹ wò. visit the camp of your enemy. yóò bẹ ibùdó wọn wò. he will visit their camp. yóò bẹ ojúbọ wọn wò. he will visit their shrine. yóò bẹ ilé wọn wò. he will visit their house. yóò ṣiṣẹ́ ìtúsílẹ̀ rẹ. and he will deliver you. ọmọkùnrin kan wà nù bíbélì. there was a man in the bible. ǹjọ́ mọ̀ pé ní òru kan báyìí. do you know that one night. ní àyànmọ́ rẹ yí padà. his destiny was changed. à ń gbé orúkọ rẹ̀ ní jákọ́bù. we call his name Jacob. Bíbélì pe orúkọ rẹ̀ nínú Jákọ́bù. Bible call his name Jacob. Nínú ìwé Genesis. In the book of Genesis. Orí kọkàndínlógún chapter twenty nineteen. orí orí kọkànlélógún. chapter nineteen. ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. that was where that happened. bíbélì wí pé ní òru kan. that that one night. jacob báńgẹ́lì ọlọ́run jà. jacob a fight with angel. bẹ́ẹ̀ la yí orúkọ rẹ padà. and his name was changed. a yí ìtàn rẹ padà. the story was changed. ní òru yìí. tonight. ìtàn rẹ á yí padà. the story will change. ìtàn rẹ á yí padà. the story will change. mo fẹ́ ká ka ibì kan nínú bíbélì. I want us to read the place in the bible. mo fẹ́ ká ka ibì kan nínú bíbélì. I want us to read the place. nínú ìwé Jeremiah. in the book of Jeremiah. nínú ìwé Jeremiah. Jeremiah. orí kẹfà. chapter six. ẹsẹ̀ ìkarùn-ún. verse five. kí ni bíbélì wí? Jeremiah chapter six verse five. Jeremiah chapter six verse five. Kí ni Bíbélì wí? Dìde. Dìde. Ẹ jẹ́ kí a gòkè lọ ní òru. Ẹ jẹ́ a gòkè lọ ní òru yìí. Kí a sì pa àfin rẹ̀ run. Kí a sì pa àfin rẹ̀ run. Ǹjẹ́ o mọ̀ wípé? Do you know that? O níbi kan tó gbúdọ̀ parun lóru. You need some place to destroy tonight. O gbúdọ̀ pa ibùdó àwọn ọ̀tá rẹ run. You need to destroy the camp of your enemy. Àfin àwọn ìkà tó mú ọ lẹ́rú. The kingdom of the your enemy. Àfin àwọn ìkà tó mú ìran rẹ lẹ́rú. The kingdom of the wicked one that enslaved your generation. A gbúdọ̀ parun lóru yìí. We need to destroy it tonight. Jeremiah sọ fún mẹ́ benjamin wípé. jeremiah told benjamin that. ó ní ẹ dìde. arise. ẹ jẹ́ ká gòkè lọ lóru yìí. let's go up tonight. kí a sì pa ààfin rẹ̀. and destroy their palace. ó gbúdọ̀ pa nǹkan kan run. you need to destroy some things. ó gbúdọ̀ ba iṣẹ́ ọ̀tá jẹ́. you need to destroy the work of men. ó gbúdọ̀ ba iṣẹ́ òkùnkùn jẹ́. you need to destroy the evil work. wọ́n rí kánú bíbélì mi. I read it in my bible. nínú ìwé onídàájọ́ orí kẹfà yẹn. in the book of Judges chapter six. ó oh, ọmọkùnrin kan wà ń bẹ̀. there was a man there. káà ń pè ní benjamin. called benjamin. ó pa gbogbo ilẹ̀ òrìṣà run. he destroyed all the shrine places in their. ó pa gbogbo ilẹ̀ òrìṣà karùn he destroyed the land of tribe. tó gbó òrìṣà bàbá all the idols of his father. tó gbó igi òrìṣà all the tribe of his father. bíbélì pé ló dìde lóru. bible said he rose in the midnight. and destroyed. it. òrìṣà kanáà wọn náà gbúdọ̀ pa. there is a idol that you need to destroy. ó níbi ó dúbọ̀ kan gbúdọ̀ pa. there is a shrine place that you need to destroy. àwọn kan ń dàbọ̀dé tí wọ́n lẹ́yìn ó gbúdọ̀ there is something that harbor evil in your house that you need to destroy. àwọn kan ń dàbọ̀dé tí wọ́n níbi iṣẹ́ ó gbúdọ̀ there is something that harbor evil in your working place that you need to destroy. òru ni àwọn amòkú máa ń ṣe it is in the night that evil one do their deeds. òru náà lọmọ ọlọ́run náà gbúdọ̀ dìde. and the child of God must arise in the midnight. ẹ ọ̀lẹ́ tó yà ni òjẹ́ ọ̀lẹ́ gbàdúrà òru mọ́. because you are lazy that's why you cannot pray in the midnight. ó ó mọ̀ bó ti máa ń gbà tẹ́lẹ̀. you know how you pray before. mo fẹ́ kó o mọ̀ pé agbára ń bẹ nínú òru. I want you to know that there is power in midnight. even àwọn tí wọ́n máa ń ṣàkóso orílẹ̀-èdè. even those people that they control the nation. òru náà máa ń ṣe ìpàdé wa. they hold their meeting in midnight. àwọn àjẹ́ òru náà ṣe ìpàdé meeting in the night. àwọn òkùnkùn òru ni wọn. the evil hold their meeting in the night sùn lóru fún. why is the child of God sleeping in the night. tó o lè jí lóru kan. that you cannot wake up in one night. láti pa gbogbo sí ọ̀tá to destroy the works of enemy. àwọn ti ṣe ìpàdé wọn lóru. they have called their meeting in the night. ìwọ náà gbọ́dọ̀ jí lóru láti bà iṣẹ́ wọn jẹ́. you do need to rise in midnight to destroy their works. láti yí ìpàdé wọn dànù. and to turn up their work. o gbọ́dọ̀ rán iná sí ibùdó wọn. you need to send fire to their camp. o gbọ́dọ̀ rán àrá sí ibùdó wọn. you need to send thunder to their camp. o gbọ́dọ̀ rí pé oorun ibùdó wọn náà. you need to make sure that you destroy their camp. ní òru gànjọ́. in midnight. ó ní já dìde lóru yìí. he said let's arise this midnight. jápa iṣẹ́ wọn and destroy their work. ó gbúdọ̀ dìde lóru you need to rise this week. kó pa iṣẹ́ òkùnkùn run. destroy the work of àwọn òrìṣà kan náà wà. there are some idols. bí òrìṣà ẹ̀ṣẹ̀ nu ayé nìyẹn. as the idols of sin in one time. ó gbúdọ̀ pa wọ́n run. you need to destroy them. ó gbúdọ̀ pa wọ́n run. you need to destroy them. ohun tó sọ gbé kalẹ̀ bí ọlọ́run rẹ. what you place as your God. ohun tó ti gba ipò ọlọ́run nu ayé rẹ. what has take the position of God in your life. ó gbúdọ̀ pa wọ́n run ayé rẹ. you need to destroy it in your life. tó bá fẹ́ jẹ́ kí òru yìí ó pé ọ. if you want this night to profit you. ó gbúdọ̀ parun náà. you need to destroy them. ǹjọ́ mọ̀ wípé. do you know that that. Arákùnrin kan wà nínú Bíbélì. There was a man in the Bible. Nínú ìwé inú ìwé Jòhánù. In the book of John. Orí kẹta. Chapter three. Ẹsẹ̀ kìíní sí kẹta rẹ̀. Verse one to three. Ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní òru. That an incident happened in the Ọmọkùnrin kan ní òru gànjọ́. There was a man in the midnight. Ìjòyè ọlọ́lá kan ni. He was a he was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 pé a tó ènìyàn bí òun kò lè rí ìjọba ọlọ́run. bíbélì wí pé nikodemu tọ̀ jésù wá ní òru. nikodemu came to jesus in midnight. bó o ti ń gbọ́ mi ní òru. and shall listen to me tonight. o ṣe tọ̀ jésù wá. why can't you come unto jesus. kí wọn fi ayé rẹ fún. and you give your life to him. kí o bá lè bọ́ nínú ìgbèkùn ẹ̀sìn. so that you will be delivered from the bondage of sin. kó so that you be delivered from the. kó o bá lè and delivered from the enemy. jẹ́ àṣírí kan fún ọ. bíbélì sọ wípé. bible says. ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní òru. there is incident that is going to happen in the midnight. nítorí pé dídé jésù kristi. Because the coming of Jesus. Bí òru ni ṣe rí. It will come in the midnight. Bí òru ni ṣe rí. It will be in the midnight. Ó ṣe àwọn àkàwé oríṣiríṣi fún wa. And he made some example for us. Ó fi dídé rẹ̀ wé òru. And he compare his coming to the night. Ó dídé Jésù bá ṣẹlẹ̀ ní òru gàdá. If the coming of Jesus Christ come in the midnight. Níbo lọ yọrí ayé rẹ sí? Where are you going to? Kí lóyún kò lè wá sọ́dọ̀ Jésù lóru? Why can't you come to Jesus Christ? Kò fi ayé rẹ fún Jésù lóru. And give your life unto Jesus. Tó bá lè fi ayé rẹ fún Jésù lóru. And give your life to Jesus Christ. Mo fẹ́ fi dá ọ lójú wípé. I want to assure you that. Gbogbo tó ń bọ̀ nú ayé rẹ lóru. Every part battle that comes in your life. Gbogbo ìdojúkọ òru. Every encounter of evil. Gbogbo wàhálà òru. Every problem of life. Lórúkọ Jésù. In the name of Jesus. Mo ládà wá sínú ayé rẹ. It will be found one thing in your life. Ìgbésẹ̀ àkọ́kọ́. First step. Kò fi ayé rẹ fún Jésù. Give your life to Jesus. Ìgbésẹ̀ kejì. The second step. Ó dìde lóru. You will arise in the night. Bí bí Jeremiah ti wí. As Jeremiah said. Nínú àdúrà rẹ. In your prayer. Wàá ba wàá ba iṣẹ́ òkùnkùn jẹ́. You destroy the evil one. Wàá gbàdúrà. You will pray. Wàá pa àfin yẹn run. You will destroy their camp. palace. Gbogbo ẹ̀fin káfin. Every palace tó ń ṣiṣẹ́ ogun nínú ayé rẹ. that is working part in your life. tó dábọ̀dẹ̀ tì ọ́. that abo evil against tó dán rere lọ lọ́wọ́ rẹ. that collected good from your hand. tó gbà fún òkọ̀kọ̀. every evil balance. wàá rí kó pa wọ́n run. make sure you destroy them. ọ̀nà àbáyọ rèé. this is the solution. wàá jí nínú àdúrà rẹ. you will rise in your prayer. wàá jí lójú oorun rẹ. you will rise from your sleep. mo fẹ́ kó mọ̀. I want you to know. pé òru yìí gbúdọ̀ pé ọ. must profit. òru kan gbúdọ̀ jáde ní ogun. you must come out from one night. òru kẹta lẹ gbúdọ̀ yí padà. and one night your soul must pay. òru kẹrin ìṣẹ̀lẹ̀ ńlá gbúdọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ. one night incident must happen in ti ṣe ìpinnu yìí. as you doing this decision. bẹ́ẹ̀ dẹ̀ náà rí lórúkọ Jésù shall it be in Jesus' name. bẹ́ẹ̀ ni a rí lórúkọ Jésù. so shall it be in Jesus' name. à ń lọ nínú agbami àdúrà. we are going to prayer. wà á pọ orúkọ Jésù dáadáa. call the name of Jesus very well. wà á kígbe. we shout. Olúwa bá mi pàdé. oh Lord meet me. lọ́nà agbára lóru yìí. in a powerful way tonight. Ọlọ́run ẹlẹ́dàá mi. God my creator. bá mi pàdé lọ́nà agbára lóru yìí. meet me in a powerful way tonight. bá mi pàdé lọ́nà agbára lóru yìí. meet me in a powerful way tonight. wà á kígbe orúkọ Jésù. call the name of Jesus. ojúbọ tí àwọn òkùnkùn ti ń pàdé lọ́rọ̀ ọ̀rọ̀ mi lóru gànjọ́. strike place that even one meet because of my matter in the midnight. Olúwa ti iná bọbẹ̀ lóru yìí. all oh, set fire in it tonight. ojúbọ tí àwọn òkùnkùn ti ń pàdé lórí ọ̀rọ̀ mi lóru gẹ̀gọ́. the strange place I even wan meet because of my matter in the business. olúwa tiná bọbẹ lóru yìí. set fire on it. ní orúkọ Jésù. in the name of Jesus. ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ pariwo. child of God pray. ẹ ti orúkọ Jésù dáadáa. for the name of Jesus very well. ẹ̀yin àlejò òru you stranger in the midnight. ẹ̀yin àlejò aago kan òru you visitor of midnight. ẹ̀yin àlejò aago méjì òru you visitor of two a.m. ẹ̀yin àlejò aago mẹ́ta òru you visitor of three a.m. ti fi òru jà mí lógun. that is waiting well against me in midnight ìjà ayé mi. that is waging war against my life. ó yẹ dòkú lóru die tonight. ó yẹ dòkú lóru die tonight. wàá porúkọ Jésù bí tó wù. call the name of Jesus where you are. níbi tó wà yẹn wàá porúkọ Jésù. where you are call the name of Jesus. ogun tó wọnú ayé mi ní òrùkànjọ́. the battle that come into my life in midnight. ó yẹ fọ ayé mi lẹ̀ lóru yìí. my life tonight. ó yẹ fọ ayé mi lẹ̀ lóru yìí. my life tonight. ọfà tó wọnú ayé mi lórúkànjọ́. the arrow that came into my life in the midnight. ó yẹ fọ ayé mi lẹ̀ lóru yìí. my life tonight. wàá kígbe. we shall. ẹ̀yin ọwọ́ tí ń fi oúnjẹ ojú orun bọ́ mi lórúkànjọ́. see the hand that is feeding me in the midnight. ó yẹ máa gbẹ lórúkànjọ́. we die ó yẹ máa gbẹ lóru yìí. read that tonight. ó yẹ máa gbẹ lóru yìí. read that tonight. wàá kígbe ìbálòpọ̀ orúgànjọ́. the sexual in the midnight. lórúkọ Jésù Kristi. in the name of Jesus. ó yẹ sọ agbára nù lórí rẹ. use your power over me. ó yẹ dalá ìlágbára. powerless over me. lórúkọ Jésù. in the mighty name of Jesus. jẹ́ kí bọ̀dá yẹn sọ̀rọ̀. let our brothers speak. jẹ́ kí àti yẹn sọ̀rọ̀. let our sisters speak. ohun rere gbogbo tí ayé ti gbà lọ lọ́wọ́ mi lórí òru. good things are the word that withdraw from my hand in the midnight. ohun rere gbogbo tí ayé ti gbà lọ lọ́wọ́ mi lóru. every good thing that the word that withdraw from my hand in the midnight. olúwa mi òru yìí gbà padà fún mi. oh Lord return it. wọ́n wàá wàá múra sí àdúrà rẹ wàá múra sí àdúrà yẹn olúwa gbà padà fún mi lóru o oh, lè rẹ gbogbo táyé ti gbà lọ gbogbo táyé ti gbà lóru nínú ayé mẹ o ò yá lu àgbà fún mi padà oh, iṣẹ́ tí wọ́n ti gbà lọ ọmọ tí wọ́n ti gbà lọ olúwa gbà fún mi padà oh, olúwa gbà fún mi padà wọ́n gbàgbé wípé bíbélì wípé àwọn obìnrin méjì ló sùn lọ́lù jẹun two women they slept in the middle. ìkan sùn lórí ọmọ rẹ̀. one slept on the child. bẹ́ẹ̀ ló kú. and the child died. bẹ́ẹ̀ nígbà tó di. and when she woke up. ó rí bọ́mọ ti kú. she observed that the child was died. ó dẹ̀ gba ọmọ ààyè. and she collected the child that was alive. ó wá gbé òkú sí ẹ̀gbẹ́ arábìnrin kejì. and she gave the, other one that child. ilẹ̀ mọ́. but when it was day. obìnrin yẹn rí pé kì í ṣe ọmọ. the woman said that this is not his child. wọ́n ti ṣe pàṣípààrọ̀ ọmọ. they have exchanged the child. wọ́n fún ní òkú ọmọ. they gave her a child. wọ́n dà yí ọmọ lọ́wọ́ and they collected life we shout. rẹ̀ rẹ̀ nú ayé mi lóru gànjọ́. every good thing that the one has exchanged in my life in the midnight. oore inú tó táyé ti ṣe pàṣípààrọ̀ rẹ̀ nú ayé mi lóru gànjọ́. every good thing that the evil one has exchanged in my life in the midnight. olúwa borí ìgbà padà fún mi. oh lord restore it back for me in this night. olúwa borí ìgbà padà fún mi. restore it back to me in this midnight. wàá pariwo mi tó wà. you will shout where you are. olúwa fi òru yìí ṣiṣẹ́ ìtúsílẹ̀ nú oh ayé mi. oh lord use this midnight to do the work of deliverance in my life. olúwa fi òru yìí ṣiṣẹ́ ìtúsílẹ̀ ayé mi. use this midnight to do the work of deliverance in my life. as you have done that for me. olúwa fi òru yìí ṣiṣẹ́ ìtúsílẹ̀ nú ayé mi. use this night to do work of deliverance my life. wàá pariwo olúwa. Oh ṣí ìwé ìrántí kàn mí lóru yìí o. open the book of remembrance for me tonight. mo ti rántí mo ti rántí. Ah, eh, Eh, arákùnrin nínú ìwé ẹ́sítérì. Eh, as you have remembered Mordecai. nínú ìwé in the book of Esther. orí kẹfà. chapter six. bó ti rántí Mordecai. as you remember Mordecai. olúwa ṣíwò ìrántí kèmí náà. open the book of remembrance for me. ní òru yìí ṣíwò ìrántí kèmí. tonight open the book of remembrance for me. lọ́dọ̀ olórin lọ́dọ̀ aláàánú mi. for my benefactor for my help. ṣíwò ìrántí kèmí. open the book of remembrance. wàá pariwo ni. we shall. àdúrà mìíràn lélẹ́yìí. use another prayer. olúwa oh lord. fi òru ìyanjú ogun ayé mi. settle my case with this midnight. kí ilẹ̀ tó mọ́. before day break. olúwa fi òru ìyanjú ogun ayé mi. settle my case this midnight. kí ilẹ̀ tó mọ́ mọ́ ní orúkọ Jésù wàá gbàdúrà àdúrà lẹ́kẹ̀jọ lélẹ́yìí Olúwa bí ìran mi hàn olóore mi. Oh Lord, show my vision to my benefactor. bí ìran mi hàn olóore mi. show my vision to my benefactor. ní òru yìí tonight ní orúkọ Jésù wàá pariwo Olúwa yí ìtàn mi padà. Oh Lord, change my story. bí o ti yí ti Jacob padà. as you change the story of Jacob. ní òru yìí tonight yí ìtàn mi padà. change my story. yí ìtàn mi padà. change my story. yí ìtàn mi padà. change my story. yí ìtàn mi padà. change my story. yí ìtàn mi padà. change my story. o ti yí ti Jacob padà. as you change the story of Jacob tonight. ní òru yìí ní òru lóru yìí olúwa yí ìtàn mi padà olúwa yí ìtàn mi padà wà á pariwo olúwa ṣẹ́gun fún mi olúwa wò mẹ́sàn lóru yìí olúwa wò mẹ́sàn evening. lóru yìí olúwa ṣẹ́gun fún mi. hold on let me lóru yìí olúwa bùkún fún mi. bless me tonight lóru yìí olúwa rán níṣẹ́ ayọ̀ sí mi. hold on send the benefactor to me tonight. lóru yìí gbogbo tó bá fẹ́ wàá máa dárúkọ wàá máa dárúkọ rẹ̀ wàá máa dárúkọ rẹ̀ olúwa ṣe fún mi lóru yìí olúwa ṣe fún mi lóru yìí kó it. bá fẹ́ wàá máa dárúkọ rẹ̀ olúwa mú kúrò láyé mi ní oh, òru yìí ní òru yìí kó máa bóòrù jẹ̀jẹ̀ lọ kó máa bóòrù jẹ̀jẹ̀ lọ ogun tó bóòrù jẹ̀jẹ̀ wọlé kó máa bóòrù jẹ̀jẹ̀ lọ kó máa bóòrù jẹ̀jẹ̀ lọ kó máa bóòrù jẹ̀jẹ̀ lọ ogun tó bòrù dẹ̀dẹ̀ wọlé kó máa bòrù dẹ̀dẹ̀ lọ. wo ìwọ arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi. you man and woman listen to me. èyí tí mo lè pè fún ọmọ lálẹ́ nìyẹn. these are the ones I can call for you tonight. àkókò àdúrà pọ̀ lórí ọ̀rọ̀ yìí. there are many times for prayer on those. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ bíbélì pọ̀. and we have many bible verses. a ò lè sọ gbogbo ẹ̀ tán. we cannot finish so, everything. sórí àdúrà tí mo ń sọ yìí. the prayer I'm talking about. òru náà máa ń gbà. it is night that you pray. ìpàdé òru ni. it is night meeting. ìpàdé àdúrà òru ni. it is prayer night prayer meeting. tí wàá ṣe fúnra rẹ àbí ìdílé rẹ or your house wàá pe ọmọ rẹ jòkó ọkọ rẹ jọ ṣe kó tẹ ẹ bá fẹ́ ẹ ó sọ lóru kó tẹ ẹ bá fẹ́ ẹ ó sọ lóru gbọ́ mi o àwọn tá a máa ń ṣàkóso ọ̀sán. those people that dey control day. ẹ òru náà ti òru náà ti máa ṣiṣẹ́ lé lórí. they work on it in the midnight. òru náà ti máa ṣiṣẹ́ lé lórí. they work on it in the midnight. ìwọ náà tó bá fẹ́ máa ṣàkóso ọ̀sán. if you want to be governed tó bá fẹ́ kí ọjà rẹ máa tà lọ́sàn. you want your business to be booming tó bá fẹ́ kí wọ́n dá ọmọ lọ́sàn. if you want them to recognize you tó bá fẹ́ kọ́kọ́ káyọ̀ máa gba tẹ̀ lọ́sàn-án. if you want the whole world to accept you today. tó bá fẹ́ kí ẹ̀kọ́ rẹ máa lọ gẹ̀rẹ́ lọ́sàn-án. if you want your education to be booming tó bá fẹ́ máa pawó nínú sẹ́ẹ̀ rẹ lọ́sàn-án if you want to be having a good money in your business òru lọ gbàdúrà. you observe the prayer in the night. òru lọ gbàdúrà. you observe the prayer in the night. mo dẹ̀ gbàgbọ́ pé ní òru kan. and I believe that this night. tó o ti ń gbọ́ mi. as you are listening to me. ìṣẹ̀lẹ̀ yanu aṣẹlẹ̀ inú ayé rẹ. best stress will happen in your life. bó o bá gbọ́ mẹ́sẹ̀gì lọ́sàn-án. if you listen to this message. bí ìpàdé àdúrà rẹ yìí sóru. you make your prayer meeting to be in the night mo ní yóò dára fún ọ mo ní yóò dára fún ọ ní orúkọ Jésù mo gbàdúrà fún ọ lórí ìtàn rẹ yí padà ogun tó wọnú ayé rẹ lórí lórí yìí olúwa fún ọ ní ṣẹ́gun lé lórí lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun nínú ìdètò tinú òru wọ̀ ẹ̀mí mímọ́ pọ̀ ọ jáde nínú májẹ̀mú òkùnkùn bírímù bírímù ó yá jáde kúrò ńbẹ̀ láti wákàtí lọ ayé òrí náà rí ọ ìṣẹ̀lẹ̀ ìyanu ọ̀ṣẹ̀lẹ̀ ní ayé rẹ láti wákàtí lọ gbogbo ẹkún tó ń sun lóru gàgà olúwa palẹ́rìn ní kí ilẹ̀ ó tó mọ́ mo ní kí ilẹ̀ ó tó mọ́ olúwa palẹ́rìn lórí ẹ̀ gbogbo omijé rẹ mo ló di omijé ayọ̀ ó ti rí bẹ́ẹ̀ o ògo ni fún ọlọ́run Jésù olúwa wa tó bá fẹ́ pè mẹ́ àbí o fẹ́ kí o máa gba àdúrà wa o fẹ́ máa gba kókó àdúrà wa ojoojúmọ́ wàá kọ̀ nẹ́ẹ̀tì mi pẹ̀lú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 lórí youtube on youtube ó ṣe kó subscribe you subscribe and search. bẹ́ẹ̀ni pẹ̀lú orúkọ prophet ṣẹ́gun adéníran with prophet ṣẹ́gun adéníran wàá dẹ̀ máa gba àwọn kókó àdúrà wa and you be receiving our daily prayer àti àwọn àwọn àwọn messages wa and our messages also bó o ti ṣe bẹ́ẹ̀ as you doing so wàá rí ìyanu ọlọ́run you see God's miracle ó ti rí bẹ́ẹ̀ o jésù olúwa Jesus is mò ń retí ẹ̀rí rẹ I'm expecting your mò ń retí ẹ̀rí rẹ I'm expecting your èèyàn kan pè mí someone will call nínú àwọn tó ń gbọ́ mi among those people torí ogun tó rí ní òru gànjọ́ because the battle you are fighting for twenty two years. over twenty two years now. over twenty two years. o oh, tún rí ogun yẹn mọ́. you will see it no more. kí ilẹ̀ ó tó mọ́. before day break. o di alára dídá. you are made whole. o di aṣẹ́gun. you are a victim. oúnjẹ ojú oorun yẹn. that food in the breeze. o tún bá wọn jẹ mọ́. you will not eat it again. ìbálòpọ̀ yẹn. that sex. o tún bá wọn ní mọ́. you will not have it again. ẹ̀rí rẹ̀ wàá pè mí fún. and you call me for the testimony. Jésù Olúwa. Jesus is Lord.